whatever ṣe fúnra tó lè fọwọ́ lẹ́rán. kí ló ṣe fúnra tó lè fọwọ́ lẹ́rán kó má kú yé wọn. tómi lọ ṣàkàn sí i tómi lọ ṣàbẹ̀lò sí i tómi pé lápèpá o. ẹ ènìyàn ẹ ráyè. náà ló jẹ́ kí. ẹ jẹ́ kí n máa kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní àkú ìsinmi òpin ọ̀sẹ̀ lágbára ọlọ́run ìsinmi aláyọ̀ níyọ̀jẹ̀ fún wa. Oh. kìyàn lọ fẹ́ ṣe bákànbákàn bákan díẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò mí ẹ̀ ń wò mí ẹ̀ ń rí mi ẹ̀ sì ń gbọ́ mi mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ti wà ní àyín ilé ọ̀dà òdò òdùnbí wẹ́ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní sílé dá sọ̀ọ́dẹ́dùn kì í ṣẹni tá a bá lóde ijó la mọ béèrè bóyá lé ọ̀dà ntọ́ mú in tí mo fèrè ń bí o ti túmọ̀ sí pé gágá lára yá bí olè tọ́gbẹ́ kọ́ tọ́gbẹ́ ọ̀kẹ́ ìyere gágá lára yá bí akẹ́kọ̀ọ́ aṣọ o ti túmọ̀ sí wípé àlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní ìgbé lónìí bàbá fẹ́ kọ lẹ́tà láyé àtijọ́ mọ́ mi tòótọ́ bàbá mi tòótọ́ olólùfẹ́ mi ọ̀wọ́n sí àlàáfíà lọ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà lónìí yìí n bẹ̀rẹ̀ lẹ́tà nu. No so lágbára ọlọ́ ìbànújẹ́ wà ní mọ̀nà lé yín kọ̀mọ̀nà lé tíá kò ní dẹ̀dẹ̀ tí ń ràn ẹni tí yọ tí yọ wá kò ní kàn wọ́n because ọ̀rọ̀ kan lẹ̀ kan bá lé àmọ́ kan jẹ́jẹ́ mo jókòó mi lágbára ọlọ́run aburú ò ní kàn wá kò wá ní kẹbí kò ní kára wa eléyìí ni mo fi kí àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀yin mùmínì àti mùmínà àti tòótọ́ mo kí n pé ẹ̀kú òǹgbẹ àkú oṣù lámúlánà àkú oṣù yọ ẹsẹ̀ yọ ẹsẹ̀ oṣù àánú oṣù tá a ti juwọ́ jùsẹ̀ sílẹ̀ fún ọlọ́run lágbára ọlọ́run ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ni yóò síkà lágbára ọlọ́run gbogbo tá a wá ń bẹ̀bẹ̀ fún nínú àwẹ̀ yìí tá à ń wojú ọlọ́run fún nínú àwẹ̀ yìí tá a ti dádùn ó de nínú àwẹ̀ yìí tá à ń retí lọ́dọ̀ ọlọ́run nínú àwẹ̀ yìí tàbí tá a kọ̀ sílẹ̀ nínú àwẹ̀ yìí lágbára ọlọ́run àwọn eléyìí tá a nínú àwẹ̀ yìí àní padà tún rí wọn gán tó bá ti dẹ̀yìn àwẹ̀ mi ọmọ tí máa ń ṣe wá ni o because mìjọ gbogbo wa la mọ tó da yàtọ̀ sí ilé tí ọ̀dà ilé tí ọ̀dà ń láyàn láàyò ṣùgbọ́n táwẹ̀ bá ti bẹ̀rẹ̀ á wà á bọ́pá bọ́sẹ̀ sílẹ̀ á kó kọ̀rọ̀ ibì kan wáyé tá a lè gbàgbé ẹ̀ forever ká má wulẹ̀ débẹ̀ mọ́ ọmọ pé ọ̀dà láti máa kàn yàwó oníyàwó níkọ̀rọ̀ ọmọ pé ọ̀dà láti máa mugi funfun ajé sunkún ná ìwọ náà mọ̀ wípé ọlọ́run ò nífẹ̀ẹ́ sí i ọtí àmupara fònàfẹ̀rẹ̀ fònàgáwó ọ̀tẹ̀lẹ́ àná ṣùgbọ́n ńlọyàn láàyò fẹnujá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńgbà ọ̀jù lẹ̀ nísìn for thirty days lẹ́yìn àwẹ̀ ó tún rí nǹkan lórí ẹ̀kọ́ ó tún gbámú ó tún bẹ̀rẹ̀ rẹ̀ ní pẹrẹu ó sì mọ̀ pé ọ̀dà lélẹ̀ tó túmọ̀ sí wípé kọ́lọ̀ ń wa sáyé tiẹ̀ bá a ó wà lọ́wọ́ ọlọ́run ọba mi ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti wá bá wa gbélé ayé wa ẹ wá rí gbogbo tá à ń tọrọ tá à ń bẹ̀bẹ̀ fún tá à ń wojú ọlọ́run fún nínú oṣù Ramadan yìí lágbára ọlọ́run yóò tó wa lọ́wọ́ bó bá tó wa lọ́wọ́ kò ní bọ́ sọnù bó bá ti bà wá lọ́wọ́ yóò jẹ́ àjẹmọ́nú oore fún wa lágbára ọlọ́run gbogbo nǹkan tá a wá ń bẹ lọ́run pàfẹ́ nu ayé wa mọ́ ọlọ́run ọba wa kọ́ ọ́ ní sàkáání ayé wa mọ́ lágbára ọlọ́run mo kí gbogbo ọmọ ìyá mi àti kírísítẹ́nì àti mùsùlùmí pé tún kú dédé àkókò yìí gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n kan si máa ń sọ wọ́n ní ilé làásè ká tó ṣèta wọ́n ní ebe ń pa mí ọlọ́sẹ̀ ń polówó bàbá wẹnu á sì wẹ̀dé lílé tó túmọ̀ sí pé bínú bá yó òun lè rántí àti wẹ̀ wa jọmọ Nàìjíríà láti jẹ́ yíbò láti jẹ́ haúsá láti jẹ́ fúlàní láti jẹ́ tífì láti jẹ́ tápà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tá a jọmọ yorùbá la jọmọ ìpínlẹ̀ ìgbà tá a jọmọ yorùbá la jọmọ orílẹ̀-èdè ìgbà tá a jọmọ yorùbá la di aláwọ̀ dúdú áfíríkà ìgbà tá a jọmọ yorùbá la ẹ̀sẹ̀ sọ wípé nínú kọ́ńtínẹ̀ǹtì tí ń bẹ ní àgbáyé o áfíríkà jẹ́ kan ń nàìjíríà wa jẹ́ kan ń ìlú mi wa jẹ́ ìpínlẹ̀ mi jẹ́ kan ń ìlú mi wa jẹ́ kan ń lélẹ̀ tó túmọ̀ sí wípé wọ́n ń búyẹ̀ wọ́n ń bu babẹ́ ọlọ́jọ́ ọkú rẹ̀ pé ọjọ́ ọkú rẹ̀ ti pé ọ̀nyẹ̀ ni mo ní gbólóhùn méjì fún gbogbo tẹ́títẹ́tí tọmọ̀rọ̀ gbọ́ gbogbo ilé ti gbóǹgbàròyé ọba ọlọ́run ọba mi nìkan lẹ́yìn gbóǹgbàròyé bọ́n ṣe ń pè ní nàìjíríà náà ń pè ní england náà ń pè ní india náà ń pè ní china náà ń pè ní korea náà ń pè ní eh, bangladesh náà ń pè Russia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ò sọ pé òun ọ̀gbọ́gbẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. now um, bàbá fẹ́ kórílẹ̀-èdè nàìjíríà ó dáa ìpínlẹ̀ wa gbọ́dọ̀ kọ́kọ́ da bàbá fẹ́ kí ìpínlẹ̀ wa dáa ìlú wa gbọ́dọ̀ kọ́kọ́ da bàbá fẹ́ kí ìlú wa da àdúgbò wa gbọ́dọ̀ kọ́kọ́ da bàbá fẹ́ àdúgbò wa da inú ilé wa gbọ́dọ̀ kọ́kọ́ da bínú ilé wa bá fẹ́ dáa ayé wa gbọ́dọ̀ nítumọ̀ ayé wa gbọ́dọ̀ da now ìdìbò ti wáyé ìdìbò ti lọ ìdìbò ààrẹ ni o wọ́n lọ sẹ́nẹ̀tì ni o wọ́n lọ house of rep ni o ìdìbò gómìnà ni o ò ti wáyé ò ti lọ. látọdún tó lọ la ti ń pè ẹ́ february ni wọ́n máa dìbò president o february twenty five ni wọ́n máa dìbò president o kínní kan náà máa di ti gọ́fúnà o. à ń wò rírẹ̀ tíhun tíhun ṣùgbọ́n lónìí gbogbo election pátápátá ti wá wọ́n sì ti lọ post election ló kù any pre-election during election and post-election bí election bá wáyé tó bá lọ majority àwọn tí wọ́n jọ díje wọ́n ti congratulate ara wọn àwọn kan kọ̀ wọ́n láwọn ò ní congratulate ara wọn onínú lọ́mọnú ilẹ̀ ló mọ̀síkà awo lọ́mọnú awo ẹja àti kọ̀ǹkọ̀ nìkan ló lè san tí ń ṣẹlẹ̀ ń sàlẹ̀ odò lélẹ̀ tó túmọ̀ sí pé tí wọ́n yé wọn àgbẹ̀ tó finú oko rẹ̀ gbé kà now àwọn tí wọ́n wá fẹ́ kíra wọn wọ́n ti kíra wọn kọjá lọ ó wá kò sọ́wọ́ àwọn aráàlú lágbájá gbọ́nmi tàmẹ̀dó gbọ́nmi ó sì wà lórí ẹ̀rọ ayélujára kí ọ̀hìn ní ní ẹ̀wù tó tán lẹ̀ yọ pé díẹ̀ because n tí election yẹn mú dání ó pọ̀ ju agbára kálukú wa lọ ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ́ńbẹ́ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ́ńbẹ́ ọ̀rọ̀ ìlú ń bẹ́ńbẹ́ ọ̀rọ̀ àlùfànṣá ń bẹ ń bẹ ríran àyàn sílé ń bẹ ń bẹ sísọ̀tàn orírun èèyàn ń bẹ ń bẹ oríṣiríṣi nǹkan lọ́rọ̀ mọ́. lílépa kíkàn lábùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan lọ́rọ̀ mọ́. now ìdìbò ti wáyé bí yóò ṣe wáyé eléyìí tó gbẹnu gbogbo èèyàn kan òun náà ni Lagos is no man's land àwọn ẹ̀yà Ìgbò béèrè lọ́wọ́ wa àwa fún wọn ju bá ń ṣe béèrè lọ míwàá àti fún wọn tán Yorùbá ni mo bá ní gbólóhùn díẹ̀ because majority àwọn ọmọ Yorùbá ni wọ́n tó ń ta ko àwa kọ̀ọ̀kan tá à ń sọ̀rọ̀ nípa táwọn tá à ń gbìyàn tá à ń ta ko àwọn ẹ̀yà Ìgbò tàbí tá à ń fún wọn lésì tá à ń fún wọn lésì náà o torí ajá òde tí kì í jẹ́ káká ti lé lẹ́yìn àwa lajá lé báwọn tòde ń ṣe ń gbó làwa náà ń gbó padà sí wọn bọ́n ṣe ń fẹjú mọ́ wa làwa náà ranjú mọ́ wọn lélẹ̀ tó túmọ̀ sí pé wọn ò gbẹ́nu tiwa náà falágbàfọ̀ àyídẹ̀ sọmọ àlè àìrọ sọmọ relé lọ gbèsè wá bínúbínú ọ̀tọ̀ dùnrẹ̀dùnrẹ̀ ọ̀tọ̀ lọ lílọ mẹ́sì wá ọ̀tọ̀ so àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ti ń bẹ láàrin wọn táwọn náà mọ̀ wípé ìsorí ara wọn làwa ń bá wọn wẹ̀ dànù tí wọn mọ̀ pé ọ̀rọ̀ kan lè kan bá létí kan jẹ́jẹ́ mo jókòó mi ńlá ń dábọ̀ rẹ̀ yóò wù mí táwọn náà bá lè wà níkàlẹ̀ naturally everybody ti mọ̀ wípé ẹ̀yà Ìgbò ní agenda lẹ́kọ̀ọ́ long term agenda tàbí long term agenda ntó ti wà lọ́kàn wọn lọ́jọ́ pípẹ́ ṣùgbọ́n tó jẹ́ pásìkò election yìí ni wọ́n ẹ mọ̀ kéèyàn ti lóyún ọ̀rọ̀ kọ́mọ wá wá sùkò tó fẹ́ bí kọ́mọ wá bí tó ti fẹ́ bí kọ́mọ sí kọ́ wá ẹ̀sẹ̀ ráàyè láti bí wọ́n wá bí oyún ọ̀rọ̀ tí ń bẹ́nu wọn ìgbà táwa náà ti wá rí nǹkan tá ti ríru ọmọ tí wọ́n bí dúdú ni o pupa ni o àyìnrín ni o àfín ni o gbé ahán ọwọ́ tẹ̀ ń gbé bọ̀ rí àwa náà tètè wá gbé fún ọ ní ìgbóná àgbòrú tá a jọ pọ̀ lọ́ọ́ láti jẹ́ kọ́ mọ̀ wípé lakọ la wà bí ìbọn ìran Yorùbá kì í báyàn jà a kì í bínú nínú ẹ̀yà tó kóyàn mọ́ra jù ìran Yorùbá. ẹ wo program yẹn lórí fóònù mi àbí so gbé ó gbé star wá nísàlẹ̀ ó gbé star kankan wá <coughs> okay so. so ìwọ̀nba àwa tí àwọn tí wọ́n wá ń wò wá tí wọ́n ń bó wa pé ká má sọ̀rọ̀ nípa ẹlẹ́yàmẹ̀yà àwọn ni mo bá ní gbólóhùn díẹ̀ inú mi dùn orí mi wú ńgbà tí mo bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ pàdé lórí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọmọ Yorùbá ọmọ Èkó nìkan kọ́ o tán ti jáde lọ́pọ̀ yanturu lórí ẹ̀rọ ayélujára kì í ṣe pé wọ́n ṣèwọ́de ṣùgbọ́n fi ẹ̀rúnú àti ẹ̀hónú wọn hàn láti jẹ́ ká mọ̀ wípé àrífín ńláńlá ni gbàtẹ́yà Ìgbò bá sọ pé no man's land ńlẹ̀ kó and again àrífín ńláńlá ni bí Gbádébọ̀ road vivor bó ṣe jáde láti dupò gómìnà lẹ́kọ̀ọ́ Kennedy tọ́jẹ́ kọjá àrífín tí n bá pe náà ń jó lórí omi irú ẹ̀ ní kẹ́ ẹ béèrè lọ́wọ́ mi one Gbádébọ̀ ọ̀kan gbòógì nínú ni nínú IPOB gbádébọ̀ tó pèrè ní gbádébọ̀ roadvivor tọ́lọ́mọ yorùbá lòun ó sọ gbólóhùn wípé òun ò kí ń ronú bí yorùbá ṣe ń ronú that was an insult bọ́ọ̀ ni yorùbá ṣe ń ronú tóun kì í fi ronú bẹ́ẹ̀ that means àwa yorùbá gọ̀ àwa yorùbá ò lọ́gbọ́n nú àwa yorùbá ò ní làákàyè ṣùgbọ́n òun lọ́gbọ́n nú ní làákàyè jù wá lọ ẹ̀sìn lẹ́yìn lẹ́ni ẹlẹ́ẹ̀kejì ó nítorí pé òun ò ní nàìjíríà ni ó jẹ́ kó wọ́n gbọ́ èdè yorùbá ṣùgbọ́n léèwé tó lọ wọ́n lè kọ́ léde yíbò ńbẹ̀ èdè yorùbá nìkan ni ò ṣeé gbọ́ ẹ̀sìn lẹ́yìn lẹ́jì ẹlẹ́ẹ̀kẹta ò ní pé gbadebo wọlé lẹ́sàn gbadebo wa ń dúnkokò mọ́ wa ó ń sọ fún wa wípé òun lè kó àwọn onísùnmọ̀mí jọ tí wọ́n bá búra fún babájídé sanwó pé kàkà kí sanwó govern Èkó kàkà kí Sanwó-Olú eh, as governor ó máa kó militant jọ eléyìí ti túmọ̀ sí wípé we were very very correct about, about our observations lórí Gbadebo road revival ever before the election wípé ó ní motive èròǹgbà àwọn èèyàn kan ló wá múṣẹ ìdẹ́nu wípé wáì tó jẹ́ pé àwọn ẹ̀yà Ìgbò ni wọ́n tẹ̀lé wa ni wọ́n sọ̀pọ̀tì ẹ̀ ni wọ́n sọ pé dandan àyàfi òun bí ọ̀bá jò nǹkan gbọ́dọ̀ jẹ́ lómìn so àwa tá a wá mọ ntí ń rúgbó bọ̀ làwa ni kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ìsìn ti lọ ẹni tí ó wọlé ti wọlé Gbádébọ̀ lòun ò ní gbà ó fà á wọn lé e. tọ́dẹ̀ jẹ́ pé kò sí agbára kankan tó fẹ́ sà kò sí kò sí ipa kankan tó fẹ́ sà ó fẹnu kó ba rẹ̀ mọ́ sọ kínní kan jò ní mo ní ó ti parẹ́ politically ọba Akiolu ní ó ní future èmi sọ lọ́jọ́ yẹn pé kò ní future mọ́ ní politics in as far as politics Nigeria politics is concerned Gbadebo road vivour kò ní future mọ́ the only future tó ní ni pé kó lọ sí Anambra kó lọ díje ńbẹ̀ either o kansila o either o chairman o either o governor o anything because bó ṣe wà yẹn sóun gangan ò reason dáadáa ni sóun gangan ò láròjinlẹ̀ dáadáa ni ṣé kò dáadáa ni pòun ọ̀wọ́ ti governor Lagos State no ìyẹn Yorùbá níwọ̀n níwọ̀n la kì í mọ̀ ìyẹn gbọ́dọ̀ mọ̀ wọn rẹ̀ bí mo ṣe wà ní ìsìn mọ́mọ́ tí mo lè díje fún ó yẹ kó náà mọ nǹkan tó lè díje fún so now kí wá ló yẹ ká ṣe báwo làwọn ẹ̀yà Ìgbò báwo làwọn IPOB ká mọ̀ sọ pé ẹ̀yà Ìgbò ọ̀pọ̀ nínú àwọn ọmọ Yíbò ló dáa mo ti sọ bẹ́ẹ̀ níjọ́ ni wọ́n fẹ́ repeat ẹ̀ ọ̀pọ̀ nínú wọn ló dùn bá gbé ọ̀pọ̀ nínú wọn ló dùn ṣe business pẹ̀lú ẹ̀ do you know báwọn ọmọ Yíbò kan sì ń bẹ lónìí bọ́ bá ra nǹkan lọ́wọ́ wọn tí ó bá ṣiṣẹ́ o lè dá padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yíbò ti ń bẹ lónìí bọ́ bá ra nǹkan tó jáde kò ní ṣọ́ọ̀bù wọn tó wá padà dé tó ní ọ̀dà nígbà padà lọ́wọ́ ẹ̀ so bó ṣe wà nílèkè ńlọ wà ní gbàǹjà now kí lọ̀rọ̀ táwọn ipob sọ mo ní mo ní message fún Gbadebo road vivor again lẹ́yìn ẹ̀ mo wá ní solution fúnra Yorùbá lórí ń tó ṣẹlẹ̀ lórí election tó kọjá lọ yìí bírú mistake bẹ́ẹ̀ ò ṣe ní ṣe wá mọ́ because irú ẹ̀ ò gbọ́dọ̀ wáyé mọ́ ọmọ bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ sọmọ lọ́wọ́ wa mọ́ láéláé táyé ò fi parẹ́ kí ẹ̀yà míì kí wọ́n máa ṣe kọmíṣánná nípínlẹ̀ Èkó nílẹ̀ Yorùbá kẹ́yà míì kọ́ mọ́ bá wà ní Lagos State House of Assembly ó wà insulting díẹ̀díẹ̀ ni mo ẹlẹ́dẹ̀ ń wọgbà àkùkọ wa ló fi ogbe tó dùn fún kọ̀lọ̀kọ̀lọ̀ àwa la jẹ́ kí wọ́n mọ̀ wípé mọ̀dọ̀mọ́dọ̀ ń bẹ lórí adìẹ pé kì í ṣe ná. now máa kọ́kọ́ ka threat àwọn IPOB ìwọ náà ó lè mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n sọ pé ká má sọ̀rọ̀ sí òun mú léré àrífé tí wọ́n ń rí wá fún ni pé wọ́n ń tírẹ̀tì wa bí ẹni pé wọ́n lè dá wa mọ́ i repeat ẹ̀yà Ìgbò lè dáràn Yorùbá mú nílẹ̀ wa à ń lẹ́kọ̀ọ́ wọn ò tó bẹ́ẹ̀ ṣe ẹgbọ́n nǹkan tán sọ ń jò ní pé ẹgbọ́n nǹkan tán sọ pé tí mo play voice wọn tí wọ́n ní àwọn oníjẹ́ kan ṣe sọ àárín fún the president elect bọ́n bá ṣe gbé wa wọ́n pàdé lè tó jù wọ́n lọ́njọ́ náà pé bóyá àwọn ó ṣe nǹkan kan síbẹ̀ àwọn ó fàdó olóró bẹ̀ nǹkan nǹkan ìrọ́dọ̀ igbádogójì rò wájà náà wọ́n ti sọ́ọ̀lẹ̀ mo mọ̀ pé ìjọba náà ò ní mọ́wọ́ lẹ́rán àǹtẹ́nì tí bá ṣẹlẹ̀ ńbẹ̀ eléyìí tó túmọ̀ sí pé wọ́n ń pe ogun nìyẹn bí ẹ̀yà Ìgbò sì fẹ́ dá Yorùbá Haúsá àti Fúlàní mú àtàwọn ẹ̀yà tó kù Niger Delta bọ́n ṣe fẹ́ dá wọn múlẹ̀ kan ṣoṣo ńlá fẹ́ mọ̀ so as I was saying now àná ni wọ́n ni wọ́n sọ̀rọ̀ yìí o wọ́n it is quite unfortunate oh no wọ́n the anti-Igbo sentiment threats attacks and abductions of Igbo traders residents and businesses threatening them to vacate Lagos is a threat to the entire Biafra nation. It is quite unfortunate that Yoruba political, traditional, and religious leaders are keeping quiet on the raging anti-Igbo sentiments in Lagos. ìgbà táwọn halẹ̀ mọ́ wa sáwọn àgbà wọn sọ̀rọ̀ ilé tí ń sọ̀rọ̀ nínú àgbà wọn ṣé wọ́n gbọ́ràn sí wọn lẹ́nu báwọn ò ṣe gbọ́ràn sáwọn àgbà wọn lẹ́nu làwọn náà ò tẹ́ ní gbọ́ràn sáwọn tiwa náà lẹ́nu tó bá délẹ̀. So, raging anti-Igbo sentiments in Lagos, Nigeria, which shows that they are on the same page to forcefully eject Indigbo out of Lagos. The bigotry and parochialism that politicians through their political talks have recently demonstrated against Indigo has shown that the age-long bitterness can't be healed. ẹ̀yin lẹ jẹ́ kó heal o ẹ̀yin lẹ jẹ́ ká mọ̀ wípé ẹ kórìíra wa èèyàn dẹ̀ ní kórìíra wa káwọ́ wa fẹ́ràn rẹ̀ hàn òkúta bá sọ mọ́ pẹlọpẹ́ sọ ọmọ ni ẹ̀ ń bá sọ òkúta lóni ló béèrè dàrọ́ padà one thing certain is that Indigo will vacate Lagos and we don't expect any mediation to stop such exodus as, as it's bound to happen soon. At the interim, we encourage Indigo to form gallant groups to defend themselves from the tribal vagabonds and political thugs. The criminals and courtiers recruited by the politicians pushing the Indigo pushing the Ugbos and expecting us to react and we must respond to them shortly. We are going to settle the problem with Igbo and Yoruba in a way people will maved and nobody should blame us. Igbos have been monitoring these criminals. Those behind these devilish activities against Igbo must regret their actions soon. Every Biafran must prepare to leave Lagos and don't say we don't inform you. We are urging Indigbobot men and women to prepare to prepare to vacate Lagos. Only a person who doesn't have a place will be annoyed when your host asked you to leave his or her house. Now, ó mọ̀ wípé àwọn kan ni host yín but you were aware and silent ngbà táwọn kan sọ pé Lagos is no man's land. Did you react then? Nothing. No. Okay. When your host ask you to leave his or her house, we acknowledge that many of you have built many mansions and markets in Lagos. You have a choice of selling those properties, mortgage them, or lease them while you journey to your fatherland for your safety. ntí wọ́n sọ okay. It is noted that international markets in Neboye Imo, Abia, Enugu, and Anambra states are enough to accommodate all the businesses ready to relocate to the region. IPOB will stand behind every relocation and development of international markets in Biafra land. Therefore, we urge the newly elected governors and House of Assembly members in the eastern region to work with communities to make land available in every province for international markets and industrialization projects. Nbi tí Do you know pé àwọn IPOB yìí tí wọ́n ń béèrè fún Biafra wọ́n ń ta àwọn gọ́líbù Yorùbá wọ́n ń ta àwọn gọ́líbù Yorùbás pé káwọn náà jọyìn àwọn láti máa dá wàhálà sílẹ̀ káàkiri kí wọ́n lè bàjẹ́ káwọn lọ but nísìn àwọn ti accept àwọn olóṣèlú tó wọlé lọ́dọ̀ wọn and they are very ready to work with them òun náà sì wọ́n ń béèrè lọ́wọ́ àwọn ń sọ fáwọn governors yẹn gbogbo àwọn tó wọlé yẹn pé kán provide ilẹ̀ fáwọn ọmọ àwọn tó fẹ́ wálé that means wọ́n ti accept wọn. gọ́líbù yorùbás táwọn wà níbì kan níkọ̀rọ̀bì kan pariwo yorùbá nation àwọn sì sọ pé àwọn ò endorse olóṣèlú kankan o àwọn ò bólóṣèlú kankan sí o meanwhile ẹ̀yìn odi ìlú ni wọ́n wà. they are nothing they have no influence they have no impact kò dẹ̀ sí nǹkan tí dáúdà wọn fẹ́ dà just little set of people now again okay to make land available in every province for international markets and industrialization projects again we have to be involved in making sure that our people bring back their motor spare parts and we expect other markets to relocate from Lagos to Igbo land we advise them to start it quickly We are delighted that our people are realizing that Nigeria is not for them and the thought of relocating their businesses back to the eastern region is long overdue. Those in Lagos should know that they are not in any way doing better than the businesses in the east region. They should come back to avoid losing their precious life and properties to the hooligans working for political conspiration con conspirators ọ̀rọ̀ àwọn ẹ̀yà Ìgbò lélẹ́yìí ọ̀rọ̀ àwọn IPOB nìyẹn now let me tell you something the earlier the better tí wọ́n bá lè ṣe nǹkan tí wọ́n sọ yìí yóò ti dùn tó and the earlier the better táwọn Ìgbò bá lè padà sílé yóò ti dùn tó kí wọ́n create vacuum kí wọ́n create business opportunities job opportunities fún yorùbá youth because fakitin alaba international market will be as good as anything and any properties tẹ́ ẹ bá fẹ́ tà we are very ready to buy them yes we are very very ready to buy them we are not mortgaging anything we can't let anything from you we can't lease anything from you we will buy it outrightly any market you are ready to sell shopping mall shopping complex mansions pro anything properties landed properties name it and name your price we will surely buy them so kẹ́ ẹ lọ kálàáfíà ò dé ẹ máa wá mọ̀ wípé kò sí nǹkan tí wọ́n ń tà lọ́jà tọmọ ọba ò lè rà kò sí nǹkan tẹ́ ń ṣe tíran Yorùbá ò lè ṣe àwọn Yorùbá tí wọ́n àbí àwọn Yíbò tí wọ́n dánu tí wọ́n ń fọ́kà tí wọ́n ń pariwo pé àwọn ń ta táwọn pọn pé àwọn làwọn ń ta electronics àwọn làwọn ń ta spare part ẹ wá lè fẹ́ ẹ lọ sí lè fẹ́ gbogbo bí tán ti ń ta spare part ọmọ Yorùbá ní ń ta gbogbo ń tẹ̀ ń tà ń àwa náà ti ń ta ẹ lọ Òṣogbo ẹ lọ Dùgbẹ̀ lọ́sọ̀gbọ̀ kẹ́ ẹ wo ibi tí wọ́n ti ń ta spare part ẹ sọ pé mi àkàndá parọ́ ẹ fẹsẹ̀ rìn lọ sí ẹ lọ sí dùgbẹ̀ lọ́sọ̀gbọ̀ ọmọ yorùbá ní ta nǹkan bẹ̀ gbogbo spare part pátápátá ntẹ́ bá wà lára ọkọ̀ pátápátá ní dùgbẹ̀ lọ́sọ̀gbọ̀ ọmọ yorùbá ní ta ògùn pàǹbàdàn kọ́ ọmọ yorùbá lọ́pọ̀ jù ní àwọn tí ń ta ẹ ti dominate àwọn àyè yẹn kọpọlọ wa ó tó sí ntòbí mi ń ná láàárọ̀ yìí nínú kọ́mẹ̀ntì mọ̀ká ni pé kan nínú àwọn ọmọ Yíbò sọ wípé àwọn ọmọ Yorùbá yọ̀lẹ ó ní ṣe bí fàájì là ń ṣe táwọn fi ń ṣe bísínẹ́sì àwọn mo wá dá lóhùn pé kò sí ẹ̀yà tó wà hardworking than Yorùbá people a nígbàgbọ́ wípé ọ̀lẹ́ arísẹ́mọ̀sẹ̀ ní sanfùrọ̀ lóògùn baálé ilé tó dilẹ̀ ní dikọ̀ǹkọ̀sọ̀. So yorùbá níṣẹ́ ìṣèrìn ìtọ́jú òwe ìṣèrìn bèrè díá fákínbọ̀dé ọmọ adébìtì sọ́là nílùú ibìkan ìran yorùbá kò sí ẹ̀yà tó ṣiṣẹ́ tó ran yorùbá ṣùgbọ́n ṣẹ́ tí ran yorùbá ń ṣe àwa ìṣiṣẹ́ ìdọ̀tí mọ̀sìmí gbọ́ o iṣẹ́ ìdọ̀tí in what sense because tá a bá ń sọ pé iṣẹ́ ìdọ̀tí ni iṣẹ́ lómi ọ̀sọ́ pé à ah, mẹkáníìkì iṣẹ́ ìdọ̀tí ni ọlọ́run ọba mi gbọ́ mẹkáníìkì ò kí ń ṣiṣẹ́ ìdọ̀tí ẹni tí ń gbẹ́ ò kí ń ṣiṣẹ́ ìdọ̀tí bricklayer ò kí ń ṣiṣẹ́ ìdọ̀tí aláàrù ò kí ń ṣiṣẹ́ ìdọ̀tí ọ̀fẹ́ kí n là fún ọ mẹkáníìkì tọwọ́sọ tó dọ̀tí mọ́mẹ́ǹtì tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ because kò lè máa change aṣọ lójoojúmọ́ kí gbogbo ẹ̀ máa bàjẹ́ lójoojúmọ́ tó bá ti délé kò sẹ́ni tó máa mọ̀ pé mẹkáníìkì tá a bá ti jọ rìn lọ́jà kò sẹ́ni tó máa mọ̀ pé mẹkáníìkì ní lágbájá àti mẹkáníìkì àti pánébìtà àti gbogbo iṣẹ́ pátápátá ńlájọ́ ń pàdé ní etri lájọ́ ń pàdé ní supamákẹ́ẹ̀tì lálẹ́ owó ìgbẹ́ ni Yorùbá wí ntí kálukú bá pa lẹ́nu sẹ́ẹ̀ kò sẹ́ni tí ọmọ ibi tí kálukú ti pa ibì kan náà láti ń rajà. so gbogbo nǹkan tí ẹ̀yà Ìgbò ń ṣe pátápátá kí ni bẹ nígbó tí ń dún màhóró màhóró màhóró bí ó pa ni jẹ kó pa ni jẹ bí ó sì pa ni jẹ kó má pa ni jẹ kó yé dún màhóró màhóró màhóró má rìn mọ́ ìhàlẹ̀ ti pọ̀ jù. ńlọ ńlọ lobìnrin fi ń dẹrù bọ́kọ́ o ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé tiwa yóò wá táwọn ẹ̀yà Ìgbò bá lè lọ like I said because lílọ wọn yóò ṣí ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sílẹ̀ fún wa ìjẹgàba yóò kúrò nílẹ̀ wa and ọpọlọ tí wọ́n fi ń build Èkó èmi ọba advice kan lọ fi build Anambra build Enugu build Abia build Ebonyi build Imo káwọn ìlú wọ̀nyí náà wá dàbí Èkó tiwa náà mi ò fẹ́ gba táìmù púpọ̀ mo ní mo ní mẹ́sáàgì fún Gbadebo Roadvival ìwọ lanu pọngàlà olóò máa kó terrorist jọ bọ́nbá búra fún sanwó my dear brother wọ́n ó búra fún sanwó ní May twenty nine gbogbo agbára tó o bá wá fẹ́ sà àwọn ọmọ wò ó nílé ìtawà mọ̀ wípé tẹ̀tẹ̀ ò ní hù nípínlẹ̀ èkó lélẹ̀ tá a mọ̀ wípé nílùú àbújá èéfín lásán ò ní rú tú bí èéfín bá rú ẹ̀ ti ń fa sìgá ni so gbogbo wa lẹ́yìn yẹn kò ní túmọ̀ sáwa àwa mọ̀ pé kò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ because bẹ́ẹ̀ bá ṣe gbé wá ni wọ́n ṣe gbé pàdé yín mi rò péjọba kan náà máa gọ̀ láti fẹ́ẹ́ búra fúnjọba tí ń bọ̀ gbéjọba fúnjọba tí ń bọ̀ tí wọ́n wà dúró tẹ́tẹ́rẹ́ ṣé gbogbo àwọn security ọ̀wà gbádá ni àbí òsè security nílùú mọ́. Like I said, I don't know the sender. Bí sender bá ń gbọ́ mo mọ̀ pé wọn ò ní lè bínú sí mi because ntọ́jẹ́kẹ́ nìyẹn ó ṣe é òun ni pé wọ́n fẹ́ kí gbogbo èèyàn gbọ́ wọ́n fẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn gbọ́ lára platform tó lè jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn gbọ́ lẹ́ẹ̀kan náà òun náà ni àkàndọ̀rọ̀ Awíkonko wà so my dear sister tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹ má bínú o pé mo lo voice note yín o now ẹ bá ń mọ̀ ń bọ̀ ẹ bá ń fún eh, etí ayọ̀ ló ń jẹ. thank kí yín níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ètò yìí mo kí yín níbi gbogbo tí ẹ ti jókòó bóyá nínú mọ́tò lẹ́wà tàbí ibi iṣẹ́ tí ẹ ti ń gbọ́ ètò yìí mo gbàdúrà pé olúwa aláàánú yóò fàánú wá yín rí lónìí mo fẹ́ báyìí sọ lórí ìjì ìjì kí náà ń pè ní jì ìjì ni agbára tí èṣù ń lò láti gba ń tó dáadáa lọ́wọ́ mi ènìyàn kí náà ń pè ní jì ìjì ni ọwọ́ tí òkùnkùn ń lò láti tẹrí ọmọ ẹ̀dá ba kí náà ń pè ní jì ìjì ni ohun kan náà tí ò jẹ́ ká lákòjọ tí ò jẹ́ aláṣeyọrí tí ò jẹ́ àrí ẹ̀tọ́ wa gbà bóyá lọ́wọ́ èèyàn ni o bóyá lọ́wọ́ ọlọ́run ni o tàbí lọ́wọ́ àwọn áńgẹ́lì tàbí lọ́wọ́ olórí orílẹ̀-èdè bí a wà tàbí àwọn tó ń ṣe ètò bí a wà ìjì ó jẹ́ nǹkan búburú nínú ìrìn àjò èèyàn ṣùgbọ́n gbogbo ẹ̀yin olùgbé ètò yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjì mo fẹ́ kí ìjì ọ̀tánu ayé yín ni mo fẹ́ bá ìjì wíjọ́ gbogbo ìjì tó ń já yín tó ń já ìran yín ìjì láti inú ìran dénú ìran olùwọ́ báwí lórúkọ Jésù gbogbo ẹ̀mí ìjì àti agbára ìjì olùwọ́ tẹ̀rí ẹ̀bá lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó fi ìjì tó ro máa sọ yín tó wọ̀ mọ́ ṣòkòtò yín tó wọ̀ mọ́ gbádá yín tó wọ̀ mọ́ skẹ̀tì yín tó wọ̀ mọ́ gèlè yín tó wọ̀ mọ́ fìlà yín gbogbo èèyàn bẹ́ẹ̀ tó ṣe irú bẹ́ẹ̀ olùwọ́ bá wọn wí lórúkọ Jésù ó lè jẹ́ ara ilé rẹ nìjí tiẹ̀ ó lè jẹ́ ìyàwó rẹ nìjí tiẹ̀ ó lè jẹ́ ọkọ tiẹ̀ ó lè jẹ́ ẹbí rẹ kan tó ti tọ́jú tọ́jú tọ́jú ó lè jẹ́ àwọn tó ń ṣe lóore nìjí tiẹ̀ ó lè jẹ́ àwọn tí wọ́n ronú bí ayé wọn ó ṣe dáa àwọn sọra wọn dìdì mọ́ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀dìjì olùwọ́ tẹ̀rí wọn bá kẹ́bí ẹ ṣe mọ̀ pé àsìkò tí a wà yìí àsìkò tí jì ń jà káàkiri ni ìjì tí máa ń jà yàn téèyàn ó ṣubú lẹ̀ tí ò lè dìde mọ́ ìjì tí máa ń jà yàn tí ó ja àgọ́ ara èèyàn ìjì tí máa ń ja ilé èèyàn tí máa ń ja iṣẹ́ èèyàn tí máa ń ja ìrìn àjò èèyàn gbogbo ìjì yìí yóò dákẹ́jẹ́ lórúkọ Jésù Ọlọ́run tó máa ń mú kúrò yóò mú kúrò nínú ayé rẹ mo fẹ́ kó o pè mí kájọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjì yìí mo fẹ́ sọ̀nà fún lórí fóònù mo fẹ́ rìnà sí i mo fẹ́ kí ọlọ́run ó fi àṣírí ìjì hàn nínú ayé yín kádẹ̀ báyìí wí kẹ́ ẹ lè nísinmi gbogbo yín lẹ́dẹ̀ nísinmi orúkọ mi ní wòlíì rúbẹ̀ ní akọrẹ tí gbogbo wa mọ̀ mo dẹ̀ gbàdúrà pé gbogbo tí jẹ́ ìjì láyé yín olúwa bá wí lórúkọ jésù ìgbàkigbà tí a bá ń sọ nípa ìjì ìjì máa ń ba nǹkan rere jẹ́ ni ìjì máa ń fi nǹkan ṣòfò ni ìjì máa ń sọ ẹni tó bá fi jìjà yóò sọ di ah oh god bó lọ́rọ̀ ayé mi ṣe rí báyìí ṣùgbọ́n olúwa ní kí n sọ fún pé ìjì ti tẹríba mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí fóònù ẹ pè mí màá sọ̀nà fún yín mo dẹ̀ máa bá ìjì wí ìjì dẹ̀ máa tán gbogbo bìjì tí ń wá tí ayé ti ń gbéjì wá ìjì ẹ máa kúrò ẹ dẹ̀ lálàáfíà ọkàn yín ó balẹ̀ ìrànlọ́wọ́ dìde ẹ lè pè mí sórí nọ́mbà yìí nọ́mbà yìí náà ni whatsapp nọ́mbà mi òun náà ni whatsapp nọ́mbà mi zero seven zero eighty four seventy four twenty sixty one zero seven zero eighty four seventy four twenty sixty one ẹ pè mí lórí whatsapp a lè jọ sọ̀rọ̀ papọ̀ olúwa àlàáfíà yóò gba ìjù lórí ayé yín àmín. Good evening, my fellow Nigerians. Um, now kó tó di pé mo play ọ̀rọ̀ yẹn mi mọ̀ báyẹn náà ti gbọ́ pé Central Bank ti sọ pé àwọn ti pín owó káàkiri àwọn báńkì wọ́n dẹ̀ ti rọ gbogbo àwọn commercial banks pé kí wọ́n mẹ́sọ̀ pé wọ́n wá sí òde lọ́la wọ́n wá síbi iṣẹ́ lọ́la àti Sunday láti attend sáwọn customers so ẹ láǹfààní láti lọ sí àwọn báǹkì yín lọ́la àti lọ́jọ́ Sunday because àwọn Central Bank fúnra lára wọn máa mọ́nítọ̀ lọ́la àti Sunday báǹkì wo ló wà báǹkì wo ni ò wà báǹkì wo ló comply báǹkì wo ni ò comply lélẹ̀ tó túmọ̀ sí pé àwọn báǹkì máa wà first láti attend sí wa lọ́la láti ease burden wa nípa ọ̀wọ́n gógó owó tó wà nígboro now tẹ́ bá rí topic ẹ máa rí Alaba International Market Constitution mo ní awẹ́ kan tí mo fẹ́ kà fún yín bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n sọ pé èèyàn kan wà um, ethnic bigotry àbí nǹkan kan ìbò ńlá dùn lẹ́nu wọn ṣùgbọ́n tí wọn ò mọ bá a ṣe gbé ìlú ẹni lárugẹ bóyá closeness wọn relationship wọn pẹ̀lú ẹ̀yà Ìgbò ó ti jẹ́ kán gbàgbé wípé ẹ̀yà táwọn táwọn ń fà ò fún ẹ̀yà táwọn ń kéde àtìlẹ́yìn fún wọn ò fẹ́ràn àwọn wọn lè mọ̀mọ̀ tí wọn náà pápápá ẹ jẹ́ kí n sáré ka constitution yẹn nbi um, tí mo rí ń bẹ̀ gbọ́n iṣẹ́ rẹ̀ sí mi applicant automatically become a member once all constitution provisions are met. A E. The executive shall issue any new member with the association identity card and the cost taken care of by the association while the member will pay in order to proceed to procure the constitution and any other document that may be deemed necessary by their new entrant. Now, section five political structure. A. The association hereby adopts zoning formula as its political system. When tán bá mention zoning formula lọ́kàn wàá rò wípé wọ́n máa wọ́n fẹ́ zone ẹ̀ láàrin àwọn ẹ̀yà bí <laughs> láàrin state mẹ́ta nílẹ̀ yíbò ni wọ́n ti fẹ́ zone ẹ̀ ìwọ́n tó wá sọ pé à ń sọ̀rọ̀ nípa ẹlẹ́yàmẹ̀yà bóòlù ṣe máa fún ilẹ̀ ńgbà tí n bá ka constitution yìí tán ọpọlọ àti iyì ẹ máa ṣí wípé ìjà gbogbo wa ńlá wa kan ń gbè tó yẹ kí wọn náà sọpọ́ọ̀tì wa pé àbá ìyà ìgbòjà ntọ́rọ̀ǹgì la fẹ́ correct and b based on the prevailing circumstances and the acceptability of zoning system among the constituting states of the association as part of as part of political formation the consisting state shall be Anambra Enugu Imo Ebonyi and Abia states àwọn tó lè wà nínú executive nìyẹn o máa gbọ́ percentage wọn. b also Anambra Enugu Imo shall be responsible for the provision of thirty percent each of the elective offices while Ebonyi and Abia State will provide the remaining ten percent of the effective offices. sọ so, gbọ́ mi dáadáa Anambra Enugu àti Imo wọ́n máa produce thirty thirty thirty percent nínú àwọn executive nínú hundred percent executive bọ́n bá jẹ́ mẹ́wàá ó túmọ̀ sí pé àwọn mẹ́ta máa fi mẹ́ta mẹ́ta lẹ̀ so láàrin Abia àtẹ̀bọ̀nyì àwọn máa fi wọ́n máa produce ẹnìkan láàrin wọn which means ẹnìkan láàrin àwọn méjèèjì wọn ló máa kún àwọn mẹ́sàn-án ti ìpínlẹ̀ mẹ́ta ti tẹ́lẹ̀ wọ́n wà jẹ́ mẹ́wàá now see under the same zoning system all the committees and uh, subcommittee shall be constituted in conformity with the provisions of the Constitution, zoning system, except security committee that is considered the exclusive right of the chairman. D. The executive chairman of the association automatically becomes a trustee. A trustees immediately he leaves office. Wow! So ti gbọ́ nǹkan dá ń sọ. So anybody bí ọba ti wá láti Anambra Enugu àti Imo kò ní lè jẹ́ chairman because láàrin àwọn tó fẹ́ produce ninety percent àwọn state mẹ́ta tó fẹ́ produce ninety percent iná ti máa mú chairman o iná ti máa mú vice o iná ti máa mú secretary o àwọn tó fẹ́ produce àwọn méjì tó fẹ́ produce ten percent yẹn bọ́yán lè rí chief whip mú láàrin wọn PRO àwọn agbowó pa nǹkan láàrin wọn kò sẹ́ni tí ò mọ ibi tóbìnrin ti ń bímọ ká tó pé ó kẹ̀yìn sáàrò ta ló wá wà ethnic bigotry nínú àwa àtẹ̀yà Ìgbò because gbogbo nǹkan tí wọ́n ń ṣe láyé fún ẹ̀yà wọn nìkan ni kì í ṣe fún ẹ̀yà míì now my dear brothers and sisters ẹ̀yin dáadé àti mọ́mì mi please kindly listen attentively láti gbọ́ ọ̀rọ̀ yìí obìnrin ló sọ ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọlọ́run ọba ń bùkún ọpọlọ sísítà mi tó sọ̀rọ̀ yìí lágbára ọlọ́run ah, ọ̀rọ̀ yẹn kún mo gbọ́ mi ò lè gbọ́n tí mi nù God bless you all. While the period of politicking is over, I think that the nation needs time to heal. I really believe the government needs to put a ceasefire on any form of propaganda and politicking to allow us to heal. particularly in this period where everybody, both Muslims and Christians, needs to focus on their religious, uh, you know, on, on their religious practices in this period of both um, Easter and Ramadan. Please, the elections is over. Anyone that still has issues with the elections should go to the courts. Let the nation heal. Notwithstanding, this is really a message for Gbadebo in, re, um, in response to his highly emotional press conference. Gbadebo, you did not lose the Lagos elections because of Tinubu or Agbiros. You lost it because of what you stand for. You lost it because you do not represent the wish of Lagosians. Nothing to do with Tinubu nothing to do with Agberos. If you want to remain a politician, you need to focus your energy on presenting your credentials, not on propaganda, not on violent language, not on terrorism. You cannot continue to, you know, to introduce the rules of the game and then cry for sympathy when you're defeated by your own rules. That time has gone. It has gone. Yes, Labour Party may have dominated the airspace to gain sympathy for the presidential elections. But by the gubernatorial elections, people were more awake. They were more conscious of their choices. The people of Lagos did not choose you, cannot choose you, will not choose you, must not choose you. Not because of whether you're Igbo or not Igbo, but because you did not show any credentials, because of your utterances, because of your uh, affiliations, not because of Tinubu, people that voted against you are even anti-Tinubu. The, gov the gubernatorial elections in Lagos was a vote of protection of our heritage that you put at risk. Not a vote for Tinubu. Not a vote for Sanwolu. It was an alliance to rise up against the threat that you pose to this nation. So please stop this emotional plea on people and stop threatening people when you don't get your way. It is not from today that we have been voting. If you have not been chosen, sit down quietly, wait another time. When people want you, they will choose you. You cannot keep threatening people that because things do not go your way, therefore, you know, uh, therefore everything is wrong. Therefore, there must be militants must come out. Therefore, Lagos must go on fire. These are the things that we're rising up against because you're showing yourself to be a terrorist, not a politician. You do not have the followership of Lagos. The presidential election was a protest vote, was very, very different. It is not the first time that we have seen it in Lagos that they did not vote for APC for the presidential elections. Go and look at the data for 2015. Lagos voted overwhelmingly for Jonathan Goodluck. But when it came to the gubernatorial elections, they voted for who they wanted. They voted for the APC this is no different. You were not a credible eh, um, uh, competitor. You were not a credible option. The fact that people are crying for good governance, you do not represent the good governance that we're crying for. Someone that cannot talk about his experience, his, his competency, his capability is not what we're crying for for good governance you had the opportunity to sell your credentials, your economic capital. You could not do it. Instead, you were agitating for war. You were agitating for religious divide. You were agitating for tribal divisions. Everything that you've come in your con press conference to cry out about, they were the rules that you brought into the game. You brought different disenfranchisement into the game of politics. We've seen it in the East. We've seen it in the East. You've tried it in Lagos, but you were beaten at your own game. So don't cry wolf. Accept defeat. You, I'm not, I'm not in support of any malpractice, but that is not to say that you will gain sympathy for the rules that you brought into the game and you lost. Lagos did not vote for Tinubu. Lagos did not vote for Agbero. Lagos stood up against the threat that you posed to Lagos. Lagos cannot vote for somebody that said it with his own mouth, not with Tinubu's mouth, that he does not think like Yorubas. You cannot come to a people and say you don't think like them and expect their votes. You cannot come to a people and say you don't speak the language because you went to school in Paris and MIT and Nottingham. But yet, in those schools, they taught you how to speak Igbo. They did not teach you how to speak your own native language. Lagosians are not stupid. With all their other faults, they are not stupid. So face the reality. You lost because of you. You lost because of uh, your affiliations with IPOP, not because of a tribal divide. It is unfortunate what you are doing. You're stigmatizing well cultured, hard working Igbos that have lived peacefully in Lagos for a long time. You have brought uh, tribal divide into Lagos. It has to stop. Many of us are intermarried. Many of us have Igbos in our, in our, in our Yoruba families. Don't bring divisions. If you want to be a politician, bring your credentials to the table. Let people assess you on your credentials, not on propaganda, not on threats. You're already threatening for the future election of 2027. These are the kind of lyrics that you bring out. And then when you when you're met and you're defeated, you will not accept it. You are already threatening Lagosians that you're going to come to the polls with guns, with militants. Who's going to vote for you on that basis? Even if APC is not in the race, even if Tinubu is not in the race, you cannot win Lagos on your credentials, Badibo. You say that you have you, you have the experience. You did not tell us this experience. You say that you worked in the Chinese government. Where? Which department? What did you do? What was your level? Who did you manage? If you worked at executive level, your name will be there. Your name will be there. It will speak for itself. Tell us where you worked. Tell us what you did. that gave you the experience that justified this job that you're going for. You've tried to be local government chairman, you failed. You tried to be senator, you failed. Now you think by fire, by force, you must be governor of Lagos State. It cannot happen. Tinubu or no Tinubu, Agbero or no Agbero. Agbero in Lagos is none of your business. You're more affiliated to your roots in the East. Go and deal uh, with the Bakassi boys in the East. Go and deal with all the poor, bad governance in the East that's making people from the East come to Lagos. If you have these credentials, showcase it in the East. Continue what your principal has started in Anambra. Reform the East. Show Lagosians what they missed out on. Don't come and be threatening us that Lagos will be on fire. You've done it one, once before. We will not allow you to do it again. So please stop all these threats and stop trying uh, and, uh, and, stop uh, trying to brainwash people to make it an issue of either Tinubu or you. We have options. We have our right to vote who we want. We have chosen we do not want you. So stop your propaganda and let us rest. ọlọ́run ọba ń bless sísítà mi tí tó rìkọ́dù mẹ́sẹ̀gì yẹn tó bá sọ pé nǹkan kún okun dẹnu àwọn ọ̀jọ̀gbọ́n nù kò dìgbà téèyàn bá tó sọ̀rọ̀ síta lójú kámẹ́rà tàbí tó gbé fóònù síwájú tí ń sọ̀rọ̀ kó tó sọ̀rọ̀ so my dear sister may God bless you once again now Mr. Gbadebo road viver fìlọ́sọ́fà làwa bẹ́ẹ̀ yín ọba pẹ́ńbì nǹkan àmọ́ because ọmọ tí ọ̀sẹ̀ míì gègìrísẹ̀ rẹ̀ láti mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ láti mọ̀ ntó create lẹ́kọ̀ọ́ kò lè jẹ́ orí dé sí o lè jẹ́ chairman local government lẹ́kọ̀ọ́ mọ́ lélẹ̀ tó ti jẹ́ kojú wa rí o lélẹ̀ tá a ti rí o lélẹ̀ tá a ti fi ti gbọ́ o ìwọ náà lọ́kọ́ sọ lọ́jọ́ kejì lẹ́sàn pé Lagos may catch fire soon irú fáyà wo ìpínlẹ̀ Èkó káàtì fáyà rí ìwọ lọ́wọ́ àjọ káàtì fáyà o ti já mọ̀ wípé onísùnmọ̀mí ni ọ́ o ti já mọ̀ wípé àdàlúrú ni ọ́ bọ́ọ̀bà wa dàlúrú ilẹ̀ Yorùbá kọ́ lọ́ọ́ dàrú o you always talk about agbèrò agbèrò àwọn agbèrò wa bẹ́tà àwọn agbébọn rìn lánàmbra ní Imo so afẹ́kẹ́yìn náà kò lọlé kẹ́ ẹ lọ witness sita tom Peter Obi tó jẹ́ bàbá yín tó wá dupò nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kó ló ti dìbò tí ọ̀tẹ́rù ti lọ sánàmbra tí ọ̀tẹ́rù ti ṣàbẹ̀wò sí Imo torí ìbẹ̀rù káwọn agbébọn má bàa lọ pa àwọn agbèrò tiwa bẹ́tà àwọn tí ń fèsì ọlọ́pàá tí ń fèsì sọ́jà so my dear road vivor you better have a you better find a a very good job to do or you establish yourself start something be doing business ìwọ náà lè mọ tapat lálábà wọn bọ̀ wá àyè tó dáa bó bá dẹ̀ jẹ́ ládé pọ̀ lọ́fẹ́ ni wọ́n wà sọ́ọ̀bù fún ọ. sọgbọ́ iṣẹ́ ìrandíran rẹ ni. àyànwálé ti ń lùlù tà iṣẹ́ ìrandíran rẹ̀ lọ́jára mọ́ adésínà tí ń ṣe gẹtìmánù ó gbé sí àmútọ̀runwá rẹ̀ lárugẹ ni ọmọ wọ́dà tọ́sẹ̀ tí wọ́n gbé jù sẹ́wọ̀n àyíká bàbá rẹ̀ lọ́wà bó bá ń ta páàtì ọ̀já yòpa iṣẹ́ ìrandíran rẹ ni. so my dear brothers and sisters don't be too emotional especially our Yorùbá ẹ já máa fa àyè lẹ̀ láti gbọ́ra wa a ní láti uh, defend the territory wa now mo ní mo ní solution sí gbogbo rògbòdìyàn tí ń bẹ ńlẹ̀ yìí lóòótọ́ làwọn IPOB sọ wípé yíbò ń lọ ṣùgbọ́n to the best of my knowledge I don't want them to go I don't want you to go I don't want you to leave mm. and for time being mi ò ní fẹ́ káwa Yorùbá ó try láti dá wọn lóhùn mọ́ àwọn bàtà ti dá wọn lóhùn àti may point wa action ló kù ò ní pé ọ̀yà fi wọ́n lẹ̀ ká jẹ́ kí wọ́n continue láti máa build Lagos State yes ẹ jẹ́ kí wọ́n develop èkó dáadáa still àlejò náà ni wọ́n padà jẹ́ ń bẹ̀ ṣe gbádùn mi ẹ ó kọ tá àsọmọ ẹni inú ẹni ní gbé ọgbọ́n la fi pẹ mọ́ àyà gbangba la fi pe jò hmm, pẹ̀lẹ́kùtù la fi roko òdì ọ̀pẹ bẹ́rù bá kòkè tọkọ oníbi tá a gbé kà bẹ́rù bá wa kọ rírù Hmm? <laughs> tọkọ fífà lọ́wọ́ oníbà ti ṣe so uh, now lẹ́yìn tí ìdìbò ti lọ ìran Yorùbá gbọ́dọ̀ tún èrò pa a gbọ́dọ̀ tún ìgbésẹ̀ wa gbé a gbọ́dọ̀ tún ìrònú wa rò gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ń láti foríkorí fikùn lukùn ẹ̀yà kankan I repeat ẹ̀yà kankan gbọ́dọ̀ nípò nílẹ̀ Yorùbá mọ́ gbogbo eléyìí tó ti wáyé ẹ̀jẹ̀ ajẹ́ ó jákin wá kọ́ jákin lọ. àwọn tó ti dípò mú ẹ̀jẹ̀ àgbà wípé wọ́n ti lọ́pọ̀túnìtì wọ́n ti jẹ lọ kíró ẹ̀ mọ́ wáyé mọ́ rárá. kí n mọ̀ wí mo ní kíró rẹ̀ kọ́ mọ́ wáyé mọ́ rárá. now lára nǹkan tí mo láṣẹ ìdí tán fi ń pe Lagos is no man's land òun ni pé wọ́n ní àwọn tí wọ́n kolo tán colonize wa àwọn ni wọ́n fún wa lórúkọ Lagos kínní kankankan ẹjẹ́ ayọ́kò ní ọkọ̀ wa ẹjẹ́ ayọ́kò ló kọ̀ ìpínlẹ̀ Èkó ẹjẹ́ fún ló kọ̀ mí. Hmm? arómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ ńkọ́ hmm? tàbí ká pè l'Èkó state now lẹ́yìn ẹ̀. Uh, káwọn asòfin wa nípínlẹ̀ tí wọ́n ṣe àbádòfin tí yọ kàn pa kó jẹ́ pé èdè Yorùbá láfimọ́ bára wa sọ̀rọ̀ gbogbo iléègbìmọ̀ asòfin ilẹ̀ Yorùbá Chinese ò kì í sọ òyìnbó èdè wọn ni wọ́n ń sọ níléègbìmọ̀ asòfin wọn India ò kì í sọ òyìnbó èdè wọn ni wọ́n máa ń sọ níléègbìmọ̀ asòfin wọn Germany ò ní sòyìnbó èdè wọn ni wọ́n máa ń sọ nínú nílẹ̀gbìmọ̀ asòfin wọn France ò ní ẹ̀fà sòyìnbó èdè wọn ni wọ́n máa ń sọ nílẹ̀gbìmọ̀ asòfin wọn. This is the high time fúnra Yorùbá láti adopt èdè wa èdè tó rẹwà èdè tó wuyì èdè tó yáyì èdè tó dùn gbọ́ létí èdè tó ní tó ní kọ̀rọ̀ kọ́ńdú tó yẹ pé tá a bá sọ débìkan àwọn èèyàn kan ò ní gbọ́ nǹkan tá a bá sọ. So èdè tí ń wú àwa kan lórí èdè tí ń dùn mọ́ wa láti sọ it is never a shame if I can't speak English fluently sòfà àti bá ti lè sọ èdè Yorùbá tó yanrantí tó dán mọ́rán tí mo fi àwọn kọ̀rọ̀ kan ń dú ẹ̀ sí tẹ́ fi máa wá tu pé àá kí tó sọ ń bẹ̀rùn kí ló fẹ́ mú jáde ṣé yorùbá ò dùn lẹ́nu ni ìwọ náà tún pé òjò pátápátá palápàtà tó parí papapa fi bí àpáta pààrà tí dún parapara alápàtà fẹ́ gbégbá àpáta gbalẹ̀ alápá àpáta ìpàtà lóye alápàtà ló bá de wọ̀ nínú àbàtà ó rí bó ṣe dùn tó ni. ìwọ náà ò rí bó ṣe dùn tó ni ẹ ń gbọ́fà ọmọfà ẹ ń tọ́mọfà ò gbọ́fà bẹ́ẹ̀ sì rí fata lọ́fà bá a bá gbọ́fà ta mọ̀fà falafalà láàjì falárẹni tára ò fata lọ́fà ìwọ náà ò rí bó ṣe rẹwà tó ni èdè wo ló dùn tédè yorùbá wáyé tí ran yorùbá ò gbé lárugẹ so báwọn asòfin wa ti ń ṣòfin pé ká máa ṣèdè yorùbá òun kí wọ́n já dá history padà sílé ẹ̀kọ́ wa gbogbo ìran yorùbá máa ń mọ̀tàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ la fi sọ̀tàn alágelu lọ́tẹ̀bì kan dó la fi sọ̀tàn ọ̀ràn míyàn lọ́tẹ̀bì kan dó la fi sọ̀tàn odùduwà ìtàn odùduwà náà fi bẹ̀rẹ̀ ìtàn fún wa ní primary school ńlá fi sọ̀tẹ́ ẹfúnṣetá níwúrà ńlá fi mọ̀tán bá sọ̀rún gà ńlá fi mọ̀tá ọ̀lẹ̀ ńlá fi mọ̀tá àfọ̀njá. ẹ jẹ́ kí ẹ̀yà Yorùbá ó dá èdè padà kí wọ́n dá ìtàn padà kí àṣà wa ó gbòjì kan sí i. bá a bá ń sọ èdè wa tọmọ yíbọ̀ bá lè sọ wọ́n padà bí tán ti wá wọ̀tẹ́fà ọjà tí wọ́n bá ń tà tí wọ́n bèèrè pé ń làwọn fi ń bíòdì èkó bíòdì ilẹ̀ yorùbá ń làwọn fi ń ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n máa kó lọ ẹ jẹ́ káwọ́ bẹ̀rẹ̀ títà tiwa. so to the best of my knowledge àwọn asòfin wa àwọn náà fọ́ lójú wọn ò dí létí. ikú tí bá ń pojú gbẹ ni òwe ní ń pa fún ni o ntọ́sẹ̀lẹ̀ lásìkò ìdìbò ẹ eh, tí wọ́n fi ń pariwo Lagos is no man's land it is possible láti sọ wípé Ilé Ifẹ̀ is no man's land ńjọ́ kan tàbí kí wọ́n pé Ìbàdàn is no man's land ńjọ́ the way bàbá ṣe gbárùkù ti Èkó ni yóò dẹ́rù bọ́lọ̀tẹ̀ ni wọn ò fi ní sànsọ̀rú ẹ̀ sọ̀rọ̀ mọ́ woman kan tiẹ̀ apologize ah ṣé màá lè play ẹ̀ mi rò bẹ́ẹ̀ now káwọn asòfin wa kí wọ́n review òfin ilẹ̀ Yorùbá ìpínlẹ̀ Èkó nìkan kọ́ o ẹ má talẹ̀ fún ẹ̀yà míì mọ́ ẹ má líìsì ilẹ̀ fún ọ ni ìyẹ báyìí lẹ́ẹ̀fì lò ó bó bá tẹ Ọlọ́run ẹ gbà ó bí ọba tẹ ń lọ́rùn ẹ máa lọ. mo fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹnìkan ní Ìbàdàn láńjẹta ọmọ yíbò ni wọ́n á sọ Yorùbá tó dán mọ́ràn mọ́ràn à ó ti di Yorùbá wo ni à bíbà iná bò ń sì sẹ́yìn ò sínú àwọn tí ń pé Lagos is no man's land ó ní yes now ó ní ṣe Lagos is more somebody land ni Lagos is no man's land náà mo ní ara wọn ní ọ́ ara wọn ní ẹ̀yìn aláìmoore rèé kí n tó ná nǹkan tí mo fẹ́ rà àti kọ́kọ́ sọ̀tàn fúnra wa ó panumọ́ fún mi at the end of the day ni. because òun láti gbà fọ́gà ẹ̀ at the end of the day èmi ò ní sọ̀rọ̀ baselessly mi ò ní argue blindly I will always back it with facts and figures. ìṣèpá kan máa jiyàn pé kò rí bẹ́ẹ̀ kí ni ìdí tí ò fi rí bẹ́ẹ̀ kò kàn rí bẹ́ẹ̀ náà ni kí ni ìdí tí ò fi rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀ no you don't argue like that kí ni ìdí tí òfin rí bẹ́ẹ̀ ó kéé tàbá wò báyìí tàbá wò báyìí ìdí tí mo fi sọ lélẹ́yìí lẹ́yìn ẹ̀ lẹ́yìn ẹ̀ ẹni tó ń bá jiyàn gan panu mọ́ ni kò ní lè sọ nǹkan kan mọ́. so lẹ́yìn ẹ̀ ẹ jẹ́ kí àwọn ọmọ yíbò kí wọ́n máa gbé láàrin wa kí wọ́n máa yan falala lára nǹkan tá a ṣe ní gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn òfin tó máa gba àtúntò gbangba la ti ń bára wa sọ yìí eh, eh, òfin gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan à ń láti wà very very careful a ń láti uh, act fast lórí òfin ilẹ̀ títà uh, rent law òfin tó fẹ́ gbalé lọ́wọ́ rẹ̀ tó fẹ́ rẹ̀ǹtì ilé tó fẹ́ rẹ̀ǹtì ṣọ́ọ̀bù bí ìbá ti ṣẹ̀yà yorùbá mòfin ẹ mòfin tá a fún wọn. ọ̀fẹ́ gba àjèjì sílé ọgbọ́dọ̀ lófin iye èèyàn tó gbọ́dọ̀ wà ń bẹ̀. so ẹlẹ́ẹ̀kejì òfin òṣèlú ṣíṣe ńlẹ̀ yorùbá ẹ̀já kó wọn mọ́ra ẹ̀já mú wọn mọ́ra kálíbà fààyè gbà ẹ̀yà míì kálíbà fààyè gbà kínní ẹ̀já ìrèsì ẹ̀dànù ńlẹ̀ Yorùbá anybody tó fẹ́ dupò kan ńlẹ̀ Yorùbá gbọ́dọ̀ jọmọ Yorùbá. láwọn ìlú tiwa bó o bá fẹ́ du olórí ọ̀dọ́ ìyá rẹ gbọ́dọ̀ jọmọ ìlú wa bàbá rẹ gbọ́dọ̀ jọmọ ìlú wa kì ṣe pé mọ́mì mi lọ́mọ bí tàbí dáàdì mi nìkan lọ́mọ bí irọ́ o bàbá àtìyá rẹ gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú wa kó o tó do lórí ọ̀dọ́. so any political post tẹ́nibọ̀dì bá fẹ́ dun ilẹ̀ yorùbá kó jẹ́ ọmọ yorùbá nìkan ṣoṣo now ìmí ìtàn ni pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lálábà táwọn ọmọ yìbò fi gbà wípé àwọn nìkan làwọn ní alábà. La lóòótọ́ wọn ò jẹ̀bi olóògbé Alhaji Lateef Jákándé ń ló fún wọn ń lẹ̀ ń bẹ̀ kán develop bẹ́ẹ̀ bá dá lábà nísìn ẹ park one thousand ló máa fi park n mo experience ni wá wò ó wọ́n wá ní ọ̀rọ̀ wọn múlẹ̀ débi pé wọ́n gbogbo báǹkì pátá tó wà lálábà o park síwájú bẹ́ẹ̀ ọmọ ibo tí ó gbowó máa gbowó lọ́wọ́ ẹ̀ but àyè àyè tí ń bẹ wájú páàkì no páàkì yẹn wọ́n máa gbé kúrò wá páàkì síbẹ̀ conveniently iye wákàtí tó fẹ́ lò lálábà ló lò so ó láwọn tó ń gbowó ẹ̀ kí ni wọ́n fi ṣe àwọn èèyàn kan ní ṣèjọba abẹ o láàrin ara wọn ni o ẹ̀yà Ìgbò nìkan ni o. ìwé mélòó wọ́n ń já fún ìpínlẹ̀ Èkó ìwé mélòó wọ́n ń já fún ìjọba àbílẹ̀ ibi tí wọ́n wà èlò wọn san wọlé tí wọ́n fi bìlẹ̀ pa àwọn nìkan revenue àwọn nìkan àbí táàsì táwọn ń san nìkan ló ń survive Èkó so irú mistake bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ gbé wa mọ́ látàyébáyé làwùsá ti ní sábó haúsá ò ní torí páwọn ní sábó kí wọ́n sọ pé ìlú táwọn wà ó ti dìlú àwọn no wọ́n lè sọ pé àti dára kan náà o but they will never tell you pé ìlú wa ni o no man's land ni o kírun mistake bẹ́ẹ̀ ọmọ ṣe wa mọ̀ débi pé a máa jẹ́ kí ẹ̀yà kan ṣoṣo dominate ibì kan nílẹ̀ yorùbá ẹ̀kọ́ ni tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ jẹ́ fún gbogbo ilẹ̀ yorùbá. tó dáa ń gbọ́ àwọn ìlú kan tí wọ́n ń fáwọn fúlàní ní specific place anywhere tẹ́ bá ti jẹ́ kẹ́yà kan dominate ibẹ̀ wọ́n gbà bẹ̀ mọ́ ẹ lọ́wọ́ o because ẹ ti jẹ́ kan dominate ibẹ̀ bá ṣe dominate ibẹ̀ wọ́n máa máa kó àwọn èèyàn wọn wá ni nǹkan dẹ̀ máa sọ fún yín nípa àwọn làwọn nílẹ̀ bíi tán bá dẹ̀ ti nílẹ̀ bẹ̀ àwọn náà ní forever ọmọ tán bá ti ń bí tó bá ti ń dàgbà àwọn náà ni wọ́n máa tún jogun bẹ̀ later tán bá wá du ọba ìlú yín anybody ò gbọ́dọ̀ sọ anything mo mọ̀ pé rẹ̀ ò lè ṣẹlẹ̀ lọ́yọ̀ aláàfin kò sì lè ṣẹlẹ̀ ńlẹ̀ Ifẹ̀ tí ó ti wá ṣẹlẹ̀ lọ́nà méjèèjì ń ǹpẹ́ kí Gàmbàrí ọmọ sùn rárá bí ọba ti ní kìran mi kọ́ sáà mọ́ tìkì ẹ̀rú ọ̀gán ọlọ́fà mọ́ jọ. now ọ̀rọ̀ lórí àṣà Yorùbá ìjọba gbọ́dọ̀ kó ipa pàtàkì ẹn superstition ni ẹn that was there ni ẹn ó dín kínní kan ni ẹ jẹ́ ká jí ìdánimọ̀ wa padà àṣà wa gbọ́dọ̀ parun àṣà ni ìdánimọ̀ wa respect ń bẹ láyé àtijọ́ kò sí mọ́ nísìn láyé àtijọ́ àwa máa ń dọ̀bálẹ̀ kíyàn ni at my age do you know mo sì tún ń dọ̀bálẹ̀ kíyàn tí màá nasẹ̀ méjèèjì sẹ́yìn at my age do you know bí n bá wà nù mọ́tò tí mo jókòó tí mo rágbàlagbà tó dìde dúró màá dìde fàgbàlagbà yẹn láti jókòó ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ àwa nìyẹn irú ẹ̀ ò pẹ̀lú àwọn ọ̀dọ́ ọ̀sìn èèmù wọn ni pé ṣe báwọn jọ sanwó ni àgbáyé pẹ́ kó tó wọlé nìyẹn wàhálà ti ẹ̀dẹ̀ nìyẹn ìbá àwọn fi lórí ibi tọ́wọ́ ìbá fìdíjálẹ̀ wàhálà lé ayé tiẹ̀ nìyẹn wọ́n sanwó èmi náà dẹ̀ sanwó mọ́tò ó kí ni tèmi láti dìde fún un. so ìjọba àtàwa a gbọ́dọ̀ iṣẹ́ lórí àṣà Yorùbá now another thing mo ti sọ yẹn lẹ́ẹ̀kan pé a ń láti máa sọ ìtàn ilẹ̀ Yorùbá fáwọn ọmọ wa. So, because nínú ìtàn ni boundary ti máa ń jẹ jáde àlàálẹ̀ nbílàlà ló wá dé ìlú báyìí la bá pààlà ẹ odò kan lọ pa wá láàlà lọ́dọ̀ wa àwọn odò àwọn ìlú kan wà tó jẹ́ pé odò sasa ló pín wọn sí méjì àwọn kan bẹ̀ tó jẹ́ odò ọ̀pá ló pín wọn sí méjì odò àṣejìrẹ́ ló pín ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun sí méjì kí wọ́n ń pè láṣejìrẹ́ majority wa ọ̀mọ́ majority ọmọ yorùbá ọ̀mọ́ àṣejì rẹ̀ súnmọ́ kiri ó súnmọ́ pòmù ó súnmọ́ ìkòyí majority àwọn tí ń bẹ ń bí ọmọ tún máa ṣèjì rẹ̀ àṣejì rẹ̀ ń tán pè láṣejì rẹ̀ níbi tí odò ọ̀ṣun àti ọba tí wọ́n ti papọ̀ ọ̀ṣun àtọba ṣe méjì wọ́n rẹ́ tẹ bá tún wà tọ́ sísàlẹ̀ àwọn méjèèjì tún yà lọ́tọ̀ọ̀tọ̀ n ti fi ń jáṣejì rẹ̀ nù because ọ̀nà kan ṣoṣo táwọn méjèèjì lè gbà kọjá nìyẹn ẹ lọ bèrè tán dáadáa so kíran yorùbá ọmọ kọ́ àwọn ọmọ wa ní ìtàn ilẹ̀ yorùbá a ní ìdí ẹ̀ very very well àṣejìrẹ́ odò ọ̀ṣun àti ọba wọ́n ṣe méjì wọ́n rẹ́ wọ́n jọ kọjá lábẹ́ bíríìjì ni ìgbà tán dé sàlẹ̀ tán bá rìn sísàlẹ̀ bìrì lọ́wọ́ àwọn tí wọ́n tọ́ dáadáa wọ́n tún pín lọ́tọ̀ọ̀tọ̀ kálukú tó lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀ṣun lọ lọ́tọ̀ ọba lọ lọ́tọ̀ ẹlòmíì ò mọ̀ odò ọba ókè okay odò ọba odò tó wà níwò ni náà fi kì ní ìwó olódò ọba odò ọ̀ṣun lodò tó gba òṣogbo kọjá ẹ̀tìgẹ́ẹ̀tì ẹ tán máa fi sọdún ọ̀ṣun àwọn yorùbá gbọdọ kọ ọmọ wa ní àṣà a sì gbọdọ káwọn ọmọ wa ní ìtàn ẹ jẹ́ ká mójì kẹ́ ẹ̀ padà ẹ jẹ́ ká rìbíù díẹ̀ ẹ jẹ́ ká jí padà ó wà very very important. another one ò ní wípé. àwọn ọ̀jọ̀gbọ́n ní kékeré ní ìmọ̀lẹ́ ti kọ́mọ rẹ̀ lẹ́sìn ní mùsùlùmí ti kọ́mọ ẹ̀ lẹ́sìn. àwọn mùsùlùmí jẹ́ kí àwọn nǹkan kan ó yé wa lára àwọn nǹkan tí mo fi láìka àwọn muslim nìyẹn bọ́mọ bá ti ń gbédè bọ̀ tó ti bẹ̀rẹ̀ skul ni yóò ti bẹ̀rẹ̀ lè kéwú àtọkùnrin àtobìnrin wọn bí ṣe ń gbédè bọ̀ mùsùlùmí ó ti ń bẹ̀rẹ̀ skul ti ń sọ abidi nínà ni yóò ti bẹ̀rẹ̀ alif ba ta sa ó ń ti iléèwé dé ọ̀nbọ̀ ilé kéwù ni kò sáàyè láti ṣeré káàkiri láti lu pangolo káàkiri àwọn ọmọ náà wá ń dàgbà náà wá dà fà ńlá náà wá ń ṣe wáàsí ńlá láti fún wa nírètí láti fún wa nítùnú láti fún wa nídùnnú láti fún wa ọkàn láti já wípé títàn máa dé báyé èpo ẹ̀pà tí ọba ti sunwọ̀n ọmọ inú ẹ̀ náà ò lè dáa. we are all the image of our parents. yes bọ́ ọba ti rọ́mọ ó ti mọ àwọn parents ẹ̀ irú àwọn èèyàn táwọn parents ẹ̀ jẹ́ nígbà tí wà aggressive ẹ̀ trace ẹ̀ ìsídàkọ́ jẹ́ yá tàbí bàbá ẹ̀ lọ́wọ́ aggressive Gbádébọ̀ road vival tẹ́ bá wojú ẹ̀ dáadáa ẹ̀ rí i pé kò jojú ẹni tó lè ṣe gómìnà ojú ọmọ ta lọ́jọ́ ó ya píkṣọ pósítà òṣèlú kò wá síbi tó ti lè rẹ́rìn-ín kò lè ju kankan kan bí ojú adódì kò lè ju kankan kan bí ẹni tí ń bá gbogbo ayé jà ó dẹ̀ fẹ́ ká dìbò fún Yorùbá lójú ní pinni ká yálé máa rẹ́rìn ní ìgbà gbogbo ìfajúro a lé ìbùkún sá. wá gbàkàrà wá gbẹ̀kọ lọmọdé fi mojú ẹni ọ̀gbọ́n yorùbá ni yorùbá lọ mẹ́gba dání oníkébore pọ̀ wá jẹ̀kọ kọ́ wá gbẹ̀kọ sí yọ̀dọ̀ lóhùn ń gbọ́ mẹ́gbà lọ báyìí pàṣán ọ̀wá mú oúnjẹ dání ọ̀wá ń yàgbà yàgbà yàgbà yàgbà bóore pọ̀ bóore pọ̀ bóore pọ̀ bóore pọ̀ bóore pọ̀ ní ní ní ní ní ní ní bí bá tiẹ̀ yóò máa jòrò mọ́lẹ̀ yóò máa jòrò mọ́lẹ̀ ẹ̀ ń bá gbọ́n bó bá jẹ́ wúrẹ́ lọ mẹ́gbàá dání fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó o rẹ́pọ̀ ó ti mọ ajá ló súnmọ́ àyànjò nínú ìrònú yóò ti mọ òpé sóun ṣẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni yóò ti jàǹdí mọ́lẹ̀ yóò ti mọ jùrù jùrù jùrù wọ́lọ́wọ́ àsopà sankalẹ̀ pé o ṣe ń tí ọ̀dà alẹ́ kan bá náà ṣùgbọ́n o ti bẹ̀bẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ lé ayé wa ṣe rí so my dear brothers and sisters kò tó gbùyàn kò tó ṣépè kò tó sọ̀rọ̀ àlùfànṣá gbọ́ lónìí èmi tí mò ń sọ lè mọ́ láǹfààní àti wí lọ́la èmi kọ́ ọmọ lẹ̀mí ọlọ́run ló ní ọ̀rọ̀ yíyọ wà ńlẹ̀ títí ayérayé ni tí n ò bá yọ kó ń bẹ̀. lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ á dìde fún ìgbàlà ilẹ̀ Yorùbá ìtàn sọ nípa wa o bàbá ṣe dá ìtàn sọ bá ṣe ó kù díẹ̀ káàtó ìtàn sọ gbogbo èèyàn kọ́ ló lórí ọ̀fẹ́ tèmi ní gbogbo èèyàn kọ́ ló lẹ́mi tèmi ní orí ọ̀fẹ́ tèmi ní ni wípé èèyàn gbọ́ o èèyàn ò ní gbọ́ o tèmi ni kí n sọ kó wà ń kì í ṣe fún generation eléyìí nìkan generation ilé mọ́ gbọ́ generation tí ń bọ̀ padà mọ́ rí i. ẹ wòye ọdún támọ́dù Bello ti sọ wípé àwọn ẹ̀yà Ìgbò máa ń fẹ́ láti dominate ni ó ní give them a portion of land you won't know when they will half mile nínú ilẹ̀ tó rọra yọ díẹ̀ fún wọn wọ́n sọ di máìlì kan onítàn bá jẹ́ libra ń bì kan wọ́n máa ń fẹ́ di ọ̀gá ń bẹ̀ láti gbabẹ̀ mú nìkan lọ́wọ́ ọ̀rọ̀ 1952 ọ̀sọ̀ a sì ń a reflect ẹ̀ lórí ẹ̀ lónìí a sì ń reflect lórí ẹ̀ lónìí gbogbo àwọn ọ̀rọ̀ tó bá fẹ́ máa wúlọ́wọ́ ti sọ sẹ́yìn 1950 something 1960 something ó sì ń fresh nínú ọpọlọ wa ẹ wo iye ìgbà tó bá Fẹ́mi Awólọ́wọ̀ ti gbé e láti làyàs pẹ̀lú àwọn yíbò láti jọ form central government tí 1959 ní ká sọ ni. Hmm? 1979 ní ká sọ ni. èwo nínú ẹ̀ ni wọ́n dá lóhùn like three to four times làwòlọ́wọ̀ ti approach wọn ẹjẹ́ àjọ kọ́mọlùpọ̀ bọ́ Awólọ́wọ̀ kì í sọ pé òun fẹ́ ṣe president ó lóun aláwọ̀ kí Nnamdi Azikiwe jẹ prime minister kóun sì ceremonial president àwọn ẹ̀yà ìgbé náà ló dojú gbogbo ẹ̀rú ẹ jẹ́ kí n dànù dúró báyìí àkàndá ń relé ẹ má bàa dárò. bẹ́ẹ̀ bá dárò ìyókù tún dọjọ́ mi ọjọ́ rí ìyín ni ó dùn náà ná kí n mọ̀ bá jẹ́ tó lé egun akanda ló ti ń wélé ọ̀jẹ̀nu mi lọ bí n bá lájò òun ò ní gbé ránṣẹ́ lé mi mọ̀ rẹ́ o àbọ̀ mi mọ̀ rẹ́ o mo ti jíṣẹ́ ràn mí àbọ̀ mi mọ̀ rẹ́ o mo bẹ̀rù àgbà mo bẹ̀rù rẹ̀ <laughs> mo bẹ̀rù àgbà mo bẹ̀rù àgbà àìbẹ̀rù àgbà ni òjá yóò gun mo mo bẹ̀rù àgbà àgbà ń bọ̀ ẹ láìkì kẹ́ page péèjì mi lórí Facebook Awikonko TV Awikonko TV àwọn kan béèrè pé àwọn Mr Awikonko sẹ́yìn náà lẹ́la Awikonko live mo lé mi náà ni èmi náà ní tẹ́ bá ti rí logo mi ń bẹ̀ bẹ́ẹ̀yàn kan bá fẹ́ duplicate ẹ̀ tàbí personify mi èmi náà ní wọ́n sọ fún èmi náà ní wọ́n bá tó ń tàn jẹ́ ẹ gẹ́ẹ̀tì ẹ̀ ara òkìtì kò ṣeé dáwọ́lé ọ̀bọ̀ kó tó dá kan ọ̀bọ̀ màtí dọ́gbọ̀n So God bless you all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

kọ́ ò tàrùn kọ́ ò mọ̀ ń lọ àlòdọ́jọ́ mi rìn ká tó ríra dádì àmọ́ mi alákàndá ló ń dágbére brother sister o. Oh.